عن طريق أوفى لبيوان فمن كان من ربه فإنك ربه فمن كان به قولا فإنك مولاه ومن كان به مولاه فإنك مولاه وأكيد لنا رزقا مصارف كلها وأكيد لنا الشرك الذي قد رجوناه وأكيد علينا في رزقنا

وعلى آله وأصحابه وسالكين مسلكهم إلى يوم الدين أما بعد أرجوكم الله أرجوكم الله ọba tí ó parí ìjẹra rẹ̀ lẹ́yìn àdé ní ìjẹra gbígbá rẹ̀ ìjẹra nítorí olóòrùn jẹta rẹ̀ ìjẹra ìjẹra ọmọdún ti lẹ́gbẹ̀ẹ́ àkọlùwà ìjẹra èsì àwọn ènìyàn lórí wọn àtọ́kọ̀ ní ti lè kárí mú tẹ́ àwọn tí ó ṣe lè fún wa ìjẹ̀rá ńlá ni ó káfà pẹ̀lú ìmọ̀tẹ̀lẹ̀ ìsìlámi káfà pẹ̀lú ìmọ̀tẹ̀lẹ̀ pẹ̀lú ìmọ̀tẹ̀lẹ̀ ìsìlámi ṣùkúrọ̀ lẹ́yìn ọjọ́ mùsùlùmí òròrí ńlá ni lọ́dọ̀ ọlọ́run ìwà tó ti wá ní tọ́jà ilé kò kì í sọgbọ́n kì í tètè àwọn tó ti bẹ̀ fún wa àti ó òun lọ́la fún mi àkọ́dúró yìí àkọ́dúró ẹ̀ka tí èyí ó tún lè jókòó láti tún wá tẹ̀síwájú nípa gbígbọ́rọ̀ òun àti ọ̀la ẹ̀yà fún gbogbo àwọn èsì àtijọ́ nínú òṣùn alábòlébọ̀ ọjà. nínú àwọn olùmọ̀ àgbà bàbá mi tó sọ ní òun bá lè jẹ́ òṣìṣẹ́ tí tọ́lá bá fi òṣìṣẹ́ òun bẹ́ẹ̀. tí ọlọ́run wá ṣe ní rọrùn fóònù fóònù tó fẹ́ òun á mọ̀ ní kí orin iná ìgbà tó ń ìyẹn orin tó lè gbé òkú ọlọ́dá ìjẹ́ àwọn ẹ̀rí pẹ̀lú ọlọ́run kan náà lórí gbogbo àtìgẹ́rá èyí tí ọba dídà tó fún wa wọn tó bá ta àwọn ọgbà ọgbẹ́ wọn náà rẹ̀. àtọ̀rọ̀ ìdí àtìgẹ̀rẹ̀ fún àlẹ́lú ọ̀nà kámẹ́lì àkọ́kọ́ ẹ̀sìn tó kọ́kọ́ nígbàgbọ́ sí olúwa nínú gbogbo ẹ̀dá abala ìdúró ọ̀rẹ́ rẹ̀ tọ̀nà àbálẹ́lú ọ̀nà kámẹ́lì àwọn ará ilẹ̀ àwọn ọ̀rọ̀ àpọ̀ gbogbo ẹni tí ọba wà lórí ìlànà àlẹ́lú àmàmà náà tó fi sọjọ́ ọ̀fẹ́yìn àgbòrò alágbára ọlọ́gbọ̀ngbà ìwádìí ọ̀rọ̀ ìjọ ẹ̀lẹ́kù lẹ́yìn ìgbọ̀kan wa ẹ̀fẹ́ àwọn àfọ́ àbíjọ́ wà nísàlẹ̀ àfọ́ àbìlà tí mọ́ká tí ó wọ ìwọ́ àgbà ayẹ̀ ìtẹ̀lú àbí bàbá àbẹ́jì ilẹ̀ ìwọ́n tó tọ́tọ̀ àti àbúrò ní ìmọ̀ ìmọ̀lútọ́ máa ró níbẹ̀ yẹn náà ọlọ́pàá bá ti ga gbogbo wọn fẹ́ ọ̀làgbà ọlọ́pàá ọlọ́ọ̀dún rẹ̀ mọ́tà àtàwọn àbá àtàwọn àbá tó ti dé gbogbo wọn kalẹ̀ gbogbo ogun ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin àwọn bá ti kan táwọn àfi kíra wa nígbà tí a bá jọ kó jọ nínú àlùfẹ́ tàbí bí a sọ̀rọ̀ àwọn àlékún wàrà ṣùgbọ́n tó ń àwọn bàbá wọn lẹ́yìn yorùbá wọn ní sí ogun ọ̀nà jìnnà ilẹ̀ ìfún àwọn ọ̀nà púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n fún mi sọ ní ọ̀rọ̀ yìí púpọ̀ ọ̀rọ̀ kan ní tọ́bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tí ń sọ̀rọ̀ tọ́jọ́ yìí tó ń sáàmà tẹ̀ lọ́dún níwọ̀n bàbá ti kò bá ti gbà wọn kọ̀tẹ́ẹ̀lì kẹ̀kẹ́ nínú ẹni ọmọ yẹn tí a sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ yìí kókó ọ̀rọ̀ kan ni láwùjọ àwọn tá a la fẹ́ gbàgbọ́ yẹn sì yìí táwọn wúra wa bí alágbọ̀yé tọ́lé tí ó pọ̀lọpọ̀ fi fẹ́ẹ̀lì lábala bẹ́ẹ̀. Tí a bá wá fẹ́ tọ́ka pàtàkì kókó ọ̀rọ̀ yìí dáadáa, wọ́n tó kókó rẹ̀ ní ìjọ àgùdì máa àtùmáàbò mú ìlànà ìyẹn ní pé kígbàgbọ́ lẹ ìgbàgbọ́ kọ lẹ kí ló ń pè ní gbàgbọ́ lẹ yẹn kí sì ni ìmọ̀ ń fi kígbàgbọ́ lẹ bákan náà ní pé ìgbàgbọ́ tó ti wá lẹ́ta ti rí yìí kí ló ń àbájọ fún òun ló ní kí a máa fi bára wa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn àwọn oníta tó lọ ọ̀yẹ̀ká mọ àmì yàgò ìmáà báwo gẹ́gẹ́ ní ìgbàgbọ́ ti jẹ́ tàbí tí wọ́n ń sọ̀rọ̀ nípa ayẹyẹ rẹ̀ nínú ara. Àwọn àkọ́kọ́ ìgbàgbọ́ nítẹ̀lé oríire ẹ̀dá ilé àlòsòrò sí oríire ayé àtòrí ọjọ́ ìpínlẹ̀ àti àwọn. Sọ́ra rẹ̀ ga ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ tóbi sí. Nítorí wípé ìgbàgbọ́ òun ìdàkejì àdúgbò ìgbà tó ti tètè lò ó. Bẹ́ẹ̀ bá wà àkọ́kọ́ ní ìmáàn tí gbàgbọ́ tó dojú di lọ́dọ̀ yẹn wọ̀ṣẹ̀lá àmọ́ta ìnàgbọ́gbọ̀ ẹnìyẹn sì là kó o nìyẹn kó mú orúkọ lọ́rọ̀ ọ̀rọ̀ àkórí ayábọ̀ mi. Nígbà wọn sọ̀rọ̀ ìlú ti jẹ́mẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì, yàtọ̀ ní àkéyídà àkéyídà tá à ń pariwo. Pàtàkì jùlọ lábala àlùwàlárù ọ̀ṣọ́ra àkídà lábala kánìfì ara wa àkídà lábala lábala kápóyà ara wa àkídà yẹn kó tó lè dúró ọgbọ́n ìdúró ìgbàgbọ́ ni o gbogbo ní ìyàtọ̀ yìí alẹ́ ìmáà àmọ́ lórí ìgbàgbọ́ ni lábàjá tó nígbà yìí torí kébi torí kò ní bí sẹ́ẹ̀sì lọ́dọ̀ rẹ̀ torí bá ní ìbísẹ̀ rẹ̀ onígbà ní agbọ́ni rẹ̀ kólékólé bọ́ sí nítorí pé olóòkè tọ́tọ̀ lọ́rọ̀ rẹ̀ lóbi níbẹ̀ rẹ̀ nítorí rẹ̀ ni ìyá máa sọ̀rọ̀ sínú ẹ̀mí bẹ́ẹ̀ kápóyè yẹn lágbájá ìdúró ti mọ̀ rí tó o tẹ̀ nígbà tiẹ̀ àmọ́ ọ̀pá lórí kí ni o lórí ìgbàgbọ́ bákan náà ní wípé gbogbo wàhálà kìlà kìkì ní abẹ́ lọ́sàn-án àti lóru ta tòlí ìbáráyà ta tòlí ìjọsìn pẹ̀lú gbogbo ìran èyí tí jọ̀bí kí wọ́n ní lápá kí òun kágbá rẹ̀ káyọ̀ gàgá kálá hajj káṣe ìgbìyànjú káṣe ìdáhùn ni káṣe ìdáhùn ni káṣe ìlàṣẹ pẹ̀lú dáadáa káṣe òfin ìtẹ̀lú àyíká káṣe pèsè lójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ náà ní kábúra bẹ́ẹ̀ náà ní káwá tuntun bá bẹ́ẹ̀ ká rẹ̀ kàn bẹ́ẹ̀ ní ká táyà bẹ́ẹ̀ ní ká ní gbàrà lé àti gbogbo ń bá àtẹ̀lẹ́jọ́ ìlọ́pátá àti kágbọ́n rẹ̀ gbogbo ẹ̀ pátá ewu tó lè dé bọ́lá ọba ọkọ̀ àlọ́rọ̀ ìlà ìgbàgbọ́ ni. torí pé àlè ìmáàlù mọ̀hánù rú àlùfàlù. àyè dáàbí àyè tí ìgbàgbọ́ tí máa ń dúró sí àyè rẹ̀ ní kí ni òfin ọkàn. lórí ẹgbẹ́ ogun papọ̀ ìpìlẹ̀ sì nìyẹn tọ́lá ọba pàtó lọ́wọ́ ẹ̀dá àwọn ọ̀kàwé ìsísẹ́yìn. gbogbo ọjọ́ ìjọsìn pátá ìjọba rẹ̀ ìdílé rẹ̀ kí ìgbàgbọ́ òdìgbé ni kí ìgbàgbọ́ dá. bákan náà ní pé àwọn tó ń sọ̀rọ̀ àwọn òdodo èyí ò lè láwùjọ náà wọ́n láti gbàgbọ́ ọ̀rọ̀. àlẹ́ ìgbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ nínú àdé sọ̀rọ̀ dáadáa o. àlẹ́ ìgbàgbọ́ lọ́wọ́ wọlé ọ̀sán náà àlẹ́ ìgbàgbọ́ àtẹ́jọ́ fún olùjẹ́ wọ́n túmọ̀ pé ìgbàgbọ́ yẹn yóò fi kéèyàn wà lùjẹ́ náà káyọ̀ bí olùmọ̀ àtẹ̀wájú nípa kí wọ́n wá di kí anígbàgbọ́ yẹn wọ́n túmọ̀ pé bí bàbá téèyàn bá ti nígbà kó òdodo kọ̀tà lùjẹ́ náà wò ní àdámọ́ rẹ̀ kájú mọ́ pàtàkì bí kókó ọ̀rọ̀ tó nípa fíìsì ló ti rí ẹ̀rọ ìgbàgbọ́ta wì nǹkankan ní lẹ́yìn òhun dáadáa lọ sí ẹ̀sìn náà kéèyàn tó lè nígbàgbọ́ yẹn ọwọ́ làbẹ́ ọbẹ̀ ọlọ́run ẹnu náà máa pípa lọ́gbọ́n ni. eléyìí ìwà ni ẹ máa dá ìwọ ìwà ni ẹ máa dá ọlọ́run ní ilé ẹ̀. àlejò ìdá kan ọ̀sán ọ̀sán ọ̀sán ìdá kan ọ̀sán gẹ́gẹ́ wọn náà bá ti ṣe ìṣe àtìmọ́ láàrin rí àtẹnuwa ní ọ̀nìyàn bá dájọ́ ọlọ́run ọba yóò ní dúnìyà ọlọ́ọ̀bá àmàfún yàrá yẹ́sù nígbà tí ìlà yìí sọ̀rọ̀ ọ̀rẹ́ fún yàrá òdìbí òbí láàrí olówó òun náà ìdí ọ̀rẹ́ yóò lórí ipò tí gbogbo kẹrẹ ọmọ aga àtẹ́bíyàn ọlọ́wọ́ ló fún yẹn mọ́yìn ní fún bàbá náà sí ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ ló fún láyé ẹni tó lọ́wọ́ bọ̀ nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ ló fún láyé ẹ̀ka ọ̀tẹ̀ láyọ̀ ọ̀rẹ́ dáadáa ìgbàsíṣe ilé ayé nígbà tó wá ní yóò kù ọwọ́ ọlọ́run bá lọ́wọ́ àti ní ọlọ́run bá lórí o ẹni tó bá wọ ọlọ́run bá ní máa ń kú lọ́wọ́ ọ̀gá ó lè ṣe jọ́sí. ọmọ lọ́dún ayé kọ̀ọ̀kan ẹni tí ilé tí ọlọ́run èdè ọ̀gbìn rẹ̀ kò ní ní ìhun náà àgbẹ̀ lọ ẹni tí ti ta kẹ̀kẹ́ ọlọ́run kò lè máa kọ́lé kò lè máa ra mọ́tò ọlọ́run lè gbòòdì rẹ̀ torí tí ọ̀gá jẹ́ bẹ́ẹ̀ ni látọ̀rọ̀ tí ọlọ́run ọba yóò ti dúró ìyàwó ìròyìn ọlọ́run ọba máa fẹ́ni tó nífẹ̀ẹ́ sí láyé alẹ́gbẹ̀wà Sùlàímọ̀n ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run sì kú láyé yẹn ọdún tó rọrùn ọlọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́tí òní tó tẹ̀lé kẹta yóò fi yẹ mọ́ ọlọ́run sì là fún ọ ọlọ́run tó wá parí ẹ̀fún nínú sílẹ̀tù sọ́ọ̀dà ọlọ́run ọba ní fọ́ọ̀mù náà ni ọlọ́run ní ọlá ìmára ní ẹ̀fún ìkúnyẹ̀mẹ́ torí pé sọ ọjọ́ náà ọlọ́run ti kù ẹ̀rí bẹ́ẹ̀ nínú àwọn tó lọ́wọ́ òbí kan tó lọ́wọ́ sí fún láyé pé wọ́n lẹ̀ kọ́ ọlọ́gùn ọjọ́ ọba ọjọ́ olówó ọjọ́ onítò gbogbo tó yẹn máa ń ṣe dáhùn ẹni ọlọ́run ti bẹ́ẹ̀. inú ìtọ́lọ́ ọba ọ̀fẹ́ gọ́ọ̀rún ẹ̀kọ́ tọba àjẹjà tó lóyìn rẹ̀ pé gọ́ọ̀rún ẹ̀yẹ àwọn owó ni àtọwọ́ níbi tó ń rẹ̀ ní owó dé o àwọn yẹn gba gidi mọ́kì ẹ̀rọ ní máa tẹ̀lé owó rẹ̀ pọ́pọ́ ní owó. ẹ̀wọ́n o ọba tó jẹun tó níkẹ́ kò ní bẹ̀rẹ̀ òun ló ti tẹ̀kítẹ̀ lọ́rọ̀ ànábì yẹn wípé ọlọ́run ọba fún yẹn láyé ẹni tó lọ́ọ́ bá pín àtẹ̀sí ọ̀dọ̀. àmọ́ ànábì yẹn wàlá yóò ti ìmọ̀ àná ọlọ́run ò fún yẹn nígbà bọ́tà ń sọ ní o ìlànà yóò ní àtẹ̀sí ọ̀dọ̀ bá ti ọlọ́mọdé àtàlẹ́ kó ìgbàgbọ́ ìkọ̀ọ̀kan wa. bákan náà sáré mọ ìgbàgbọ́ ẹni tí kí ọmọdé àdébì yẹn nítorí ìgbéra kí ká wá àwọn tó ń sẹ́mi ládùúgbò yìí pọ̀ jù. sábà wà àdébì yìí àdébìwá tó ń lọ wọ ẹ̀ sọ́n kí ó yẹ wọn bẹ́ẹ̀ àtẹnire àtẹniebú ọlọ́run ojú ayé lẹ́nu. nítorí àtẹ́wò tọ́ka ẹ̀sìn fún kálukú látara bẹ́ẹ̀ lọ́kẹ̀ náà ẹni yóò sọ́bọ́ wá ní alẹ́ yẹn tó yìí omi ayé jẹ̀lí ìlónù wọ̀wọ̀ lọ́nù ìtìyà ìbìṣàlẹ̀ àtẹ́wò ni o lọ́wọ́ bá lùkú ẹni tó ní o ọlọ́fẹ́ mú ọ tẹ́sítòrò àtẹ́sítò

ìgbàgbọ́ wa yóò ṣe lágbára yóò ṣe tóbi bí yóò ṣe pé nàrẹ̀ ìbàmàtọ́rẹ́ ẹ̀já lọ́mọ kí ló bá àtọ́jẹ́ ní ọlọ́wọ́n ọba ẹni tó nífẹ̀ẹ́ sí àtẹni tí ò tí ò nífẹ̀ẹ́ sí yóò fún láyé nítorí tí ayé bá wà yí gẹ́gẹ́ ọlọ́ọ̀bọ̀ lápapọ̀ kò túmọ̀ ẹ̀ka lọ́dọ̀ wà lẹ́dà àníbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dọ̀ sọ́nà àníbi lọ́wọ́ parẹ́ ti tún níyà tọ́lá tí ayé bá wà yí dáhà dúró ẹ̀yìn dàlá ìgbẹ̀ náà àbáwúdà tọ́ba yẹn lọ́ba wọn ìyé ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni máa sábà kára fún mi ní ẹ̀sùn lọ́bẹ̀ máa èké tí omi kẹfọ́ lọ́dọ̀ sí àwọn òbí. ṣùgbọ́n torí kí ayé yóò ní ìtọ̀ lọ́dọ̀ ọba lẹ́dà obìnrin náà fẹ́ kí òsì náà ọba ọ̀rẹ́ tó lè máa gbọ́ sí. ìjọba rẹ̀ lè máa dá ọba dá wọlé kẹ yọmọ yọrí dáadáa ọlọ́run bá ní àlẹ́bí ni ayé yẹn ọ̀yẹ̀tẹ̀rẹ̀ tó gbọ́dọ̀ yí inú pàtàkì rẹ̀ ìgbàgbọ́ ilé ẹ̀yìn ọba adéjà lọ́fẹ́ náà àwọn sọ̀rọ̀ àbàlẹ́jà mohammed nígbà ọ̀gbẹ́ sọ tó nífẹ̀ẹ́ sí fún wọn kò sọ pé òun nífẹ̀ẹ́ sí owó fún wọn ilé fún wọn dúkìá fún wọn mútò fún wọn ìgbàgbọ́ lóun fẹ́ inú sọ́ọ̀lù ìgbéra rẹ̀ ẹ́ fi ọlọ́run bá sọ ọlọ́run ni wọ́n àyà ń dàbí ikú rọ̀tún nàlá لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله فتق إليكم الإيمان الحمد لله ọlọ́run tó bá wọn lọ́wọ́ bá nípa afẹ́kùn yìí ìgbàgbọ́ wọ̀kọ́rọ̀ ilé ẹkùn olùkúkúrọ́ wọ́n ìgbìyà àfẹ́yìn ẹ̀ẹ́dẹ̀kẹ̀ lọ́wọ́ ọlọ́run àtìfẹ́ ẹ̀màràbà àti ọlọ́run ló jẹ́ á fi ìgbàgbọ́ nígbàgbọ́ ìdí lágbára láti sínú ọmọ yìí tó jẹ́ pé ìgbàgbọ́ yẹn lágbọ́dọ̀ gbìyànjú lọ́pẹ́ta nínú tọ̀lá bí gbogbo ọ̀rọ̀ yìí òun náà ní wípé gbogbo ẹni ọ̀dọ́ ọmọ fún ìgbàgbọ́ yẹn nínú ilé ayé ọ̀fẹ́ ìjọba ni gbogbo tẹ̀mí ìtẹ̀mí ìbalẹ̀ délẹ̀ yóò lórí oṣù lọ́dọ̀ ọlọ́run àti ọlá àríyá kẹ́lẹ́kẹ́ àríyá Muhammadu nígbà tó ń sàlàyé fún wa ipe gbogbo ẹ̀dá tó wáyé pọ̀tẹ́lì kẹtọ́lọ́ ọ̀dọ̀ òfin ní ojú ọmọ nígbà tí gbogbo ayé tẹ lọ́dọ̀ àríyá Muhammadu ànábì ní rúbìlà ìyáyà bí ìròyìn àtúntẹ́lẹ́bà ọlọ́pàá mi fún mi pé níbẹ̀rẹ̀ ní orí ayé yìí nǹkan mẹ́ta nígbà tí ó ṣe àkọlé kẹta wọ̀jẹ́ àyà wọ̀jẹ́ ìlà tó rọ̀tọ̀ ayé nílé ìsọ̀lá ó fi kójú mi máa tutù kójú mi máa kọ́ ìkójú orí òmìnira ti máa nítorí tí wọ́n bá ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bọ̀dọ̀ fún wa nìyẹn ẹyọ ọ̀ka yìí òun náà ló sọ bẹ́ẹ̀ yẹn. bákan náà ní wípé ẹni ọba tí ó ń gbàgbọ́ òdodo nìkan lọ́mọ ní lọ́dọ̀ ọlọ́run. sọ bẹ́ẹ̀ ọlọ́run bá dà lẹ́yìn ìlànà àmánù lábẹ́jọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n dà gẹ́lì nìtù ìmánu ìdólè tí wọn ò fi àbò sí ẹ̀kọ́ ọ̀rùn ìkúnú àlámọ̀rí wọn ọlọ́run ìwò láyé kàlá àwọn ọmọlẹ̀ àlù àwọn ilé ìyẹn ní ìfọ̀kànbalẹ̀ wọ́n mú un tẹ̀lé àwọn ọlọ́pàá lórí àwọn ọlọ́pàá rẹ̀ ga lọ́kàn náà ìgbàgbọ́ nínú pàtàkì rẹ̀ tọ́lá bí wọn mùsùlùmí ẹ̀sìn lẹ́bọ̀ wọn bẹ̀ yìí ìtọ́lẹ́ mélòó lórí ní o ẹ̀ka mélòó sí ní ìsìláàmù bí lóko ẹ̀ka mélòó ní ìsìláàmù yìí ní ìsìláàmù ó ní ìpele mẹ́ta ó sì ní ẹ̀ka méjìlá tàbí ẹ̀ka méjìlá ìsìláàmù rẹ̀ ní ẹ̀ka méjèèjì láyé pé ọlọ́run sẹ́ni ọlọ́run ọba rọ̀ ó ṣèjìlá lọ́dọ̀ pé òun ìpele ẹlẹ́ẹ̀kejì tó olùkẹ́ni ẹ̀ka mẹ́fà onígbìmí àti ìmáà gẹ́gẹ́ bó ti wà náà sí ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ̀rẹ̀ àti ìdùnnú tọ́wọ́ bí àníbà Muhammad lẹ́rẹ̀ ìbéèrè kejì ní tuntun kí ni àti ìmáà fún mi ní orí pàkí ni o nípa ìgbàgbọ́ ó bí wọ́n tó ìṣẹ̀lẹ̀ yẹn ìgbàgbọ́ òun ti tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni màjẹ́ mùsùlùmí o nígbàgbọ́ òun ló wọ́n ti ti lára ọ̀rẹ́ ọmọdé gẹ́gẹ́ bí ọgbà àwọn tó lé tó kí ni àwọn tó ń rọ̀gbọ́ ìsìláàmù lára lọ́dọ̀ lẹ́bí tó yẹ pé àdìsù á ní ibi ìsìláàmù ni wọ́n wọ́n fẹ́ gba ìsìláàmù nítorí tó wọ́n béèrè sàkà lọ́dọ̀ àdìsù Muhammad wọ́n béèrè tó lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba wọ́n wá fẹ́ máa yin ra wọn ìwọ́jú àlẹ́bí wọ́n fẹ́ gba ìsìláàmù dá ni wọ́n fúnra wọn ní tòótọ́ olùgbàgbọ́ olùdó olùwàní yóò dùn wọn ọlọ́run tó ti wá fún wọn ní ìpadà kúròyìn láǹtùkù nínú wàlá ìkúlú àbìlámùnà ẹ má sọpẹ́ ìdílé wà lóòrò lóòrò ẹ sọpẹ́ ìdílé mùsùlùmí. níbi ìlú jẹ́ àmọ̀ yìí pé àdéyàtọ̀ ń bẹ láàrin àlùmùsùlùmí wàlùmùmù yàtọ̀ lẹ́mẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń pe ara rẹ̀ ní múmi nílé ìlú mùsùlùmí yìí o torí gbogbo táàrí lára rẹ̀ ṣé yóò fi ṣe ó àmọ́ yóò máa pe rẹ̀ ní kíni o yóò máa pe rẹ̀ ní mùsùlùmí àbí yóò máa pe rẹ̀ ní mùmìnì olùgbàgbọ́ òdodo tọ́lọ́ wọn rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráyà alukuran ọlọ́ọ̀bọ̀ pe inú ara sí wọ́n ní ká mọ̀ ìyàtọ̀ láàrin ẹni tí bá jẹ́ mùmìnì àti mùsùlùmí pẹ̀lú àwọn olùmọ̀ wọ́n ní nígbà míì tọ́lọ́ wọ́n lè jẹ́ ìsìlámù ọlọ́wọ́ bá lọ́wọ́ wá sílẹ̀ ìbáàlì wọ́n lè jẹ́ ìsìnmáàlì ní ọba túmọ̀ ìsìlám àmọ́ nínú súrà àbáyọ̀ tọ́wọ́ bá ti lò lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó ń sáré wọn máa jáde lórí ìtumọ̀ rẹ̀ ìtọ́lọ́ bá ti wọ́n pè wà láti ilé yẹn àjẹpẹ́ ń bẹ̀ yẹn a máa gbọ́ ọyẹ́ pé ìtọ́lọ́ bẹ̀ wà láti yẹn pé wọ́n ní ìtumọ̀ àlìmáà kí sì ní ìtumọ̀ àlìsìlám àwọn àfáà wọ́n ń tọ́lọ́ bá ti tẹnu àlàfi ní ìsìlámù dájú tí ìwọ́n ní ìdádúró àjọ́bá máa fún ní ìgbìmọ̀ ilé àìsìláàm yóò sáà ń pè ní ìsìláàmù ní àìbáradá tó ń gbọ́ ọ̀gá àwọn ìjọsìn ìta tàbí ìjọsìn inú wà ìjọsìn ìtàgbẹ̀ ìtàgbẹ̀ ìsìláàmù yẹn yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ ìjọsìn ìta gẹ́gẹ́ bí káka koran gẹ́gẹ́ bí káyọ̀ zaka gẹ́gẹ́ bí káṣe hajj gẹ́gẹ́ bí káṣe kí ni o agbára sí ẹgbẹ́ lọ àwọn yìí òun yóò máa túmọ̀ ìsìláàmù èyí tí ọba lẹ́la tọ́pà ní lérò bákan náà ní pé èrò tí a máa fún ìtumọ̀ nípa ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ ẹgbẹ́ ìgbàgbọ́ òun tó tọ́ tọmọ inú ọkàn òun náà ní kéèyàn ń tàbọ̀ tọmọ àdẹ́dà onígbàgbọ́ tó àwọn láyíká rẹ̀ àwọn tíra rẹ̀ kéèyàn ti sẹ́ẹ̀sì nítorí ìtọ́nà ọba inú inú ìbájà ọkùn àti Islam ọ̀nà ìgbàgbé báyọ̀ rí àtàlejò wa kí òun náà bí o àìmájọ rí o ìrùn sẹ́ni yẹn torí ẹ̀wọ̀n á kírun kò ní ẹ̀sẹ̀ òun tí ń ṣe yọ̀mọ̀ ti kiri yọ̀mọ̀ ìdí bẹ́ẹ̀ náà ní sáwọ́bà bẹ́ẹ̀ náà ní kéèyàn bẹ̀rù ọjọ́ ọ̀la àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìtòrí ẹ ṣe ìjọsìn ìlú ọkùnrin náà bí bẹ́ẹ̀ àníbà Muhammad ń kọ́ kí àwọn ayé ń sọ ọ̀rọ̀ olùkọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba gẹ ọbẹ̀ náà sí láàrin Muslim wàhùnmi arákùnrin kan àti látọ̀dọ̀ àbí wàkọ́ọ̀n ó ní inú gbàdáyìn èdè ọdún tí wọ́n kó pàdé pẹ̀lú Muhammad adébí wọn fọ arákùnrin kan wọ̀lọ̀ yóò fi rọ́dọ̀lá nínú kò sì bẹ́ẹ̀ kan nínú wọn àwọn ọmọ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ láàyè ní òfìsí ọlọ́run wọ́n ní bọ̀kọ́ lọ sáà sáàrùn wọn ni yàrá tó lọ́la ìyá àlẹ́bí àtọ́ ìta bùláàna wà bùláàna wọ́n náà tó ń tó bùláàna ṣe lẹ́nu àpótí fún lágbájá àti lágbájá tó fún ẹni tó ọ̀rọ̀ ń fún ìyẹn àtẹ́bí wọ́n máa mú mi tó ń gbàgbọ́ rẹ̀ mi ẹ̀gbọ́n tó lẹ́nu mi bàbá máa lẹ́nu ìfọ́n lọ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wọ̀ mùsùlùmí mùsùlùmí ló tọ̀. arákùnrin ní ilé ẹ̀kejì sáàbù ní ọlọ́wọ́ tó ilé ẹ̀kejì ilé àtẹ́bí ní ilé ní àtẹ́bí ní sáwọn mùsùlùmí arákùnrin ní ilé ẹ̀kẹta àtẹ́bí sọ̀rọ̀ àwọn mùsùlùmí òun sọ pé mú mi nígbà ní àtẹ́bí sọ pé ẹni tó rí ẹ̀ kí ni ó Gbogbo ẹ̀dá bí wọ́n ti kí ni ọkọ̀ ẹ̀rọ àlọ́ sí àgbọ̀là yẹn. Ó kàn pé ìṣòro yìí mọ̀kànmù Islam wà mọ̀kànmù Imam. Kí n tó kéèyàn máa fẹ́ ní Islam Mùsùlùmí àti kò kéèyàn máa fẹ́ ní ìgbà olùgbàgbọ́ òdodo èyí yàtọ̀. Lábàrá nígbà yìí láti máa lọ. Nígbà tàbí wọ́n mọ̀ wípé sílé kan nínú ìpele èdè ní ìpalọ́tọ̀ ọ̀tọ̀ àwọn ọ̀rọ̀ ìsúná ìjọba òun ni pé àti ìmáàn yẹ̀bí inú kóyàkù ìgbàgbọ́ lára wa ní máa ń lẹ́kún tẹ́lẹ̀ ìgbàgbẹ́kù bàbá wa àṣírò olùsẹ́ ilẹ̀ bàbá wọn sáà ikú wa wọ́n ń bá pẹ̀lú àti ìmáàn yẹn káwọn obìnrin sáà òun ni gbólóhùn fún àwọn àjọ látòrí àánú wọ̀tọ̀ sí ìkòlù ìjìnlẹ̀ tó jẹ́ pé ọkàn yóò máa ta ojú èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ wà á nà lò lórí àgbáàní oríkèéríkèé yóò sì máa ṣiṣẹ́ sọ ojú èèyàn tó jáde yẹn bàbá wa ní yẹ̀sí ìlú ìtọ́ àá wọ̀yẹ́ nkoso ìlmàbíyà ẹ̀rí gbàgbọ́ àmàlẹ́kún pẹ̀lú kíni iná ni wọ́n fi lẹ́yìn inú wọn ni àfọwà ìmáàmù sáfì ìmáàmù alámà wọn sọ ikú ìgbàgbọ́ àmà àlékún àmà àdínkù wọn ni gbèsè àwọn wíwẹ̀ òun náà ní àyà Quran tí olúwa tó sọ kalẹ̀ fún àyíká Muhammad yìí sọ̀tọ̀ ìpè ìgbà tí àwọn kagbóra ọjọ́ lánàá tọ́kẹ́ lógún àwọn kan máa ń jẹ́ bọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó kí kí ni ó sọ wọn ní lára ọ̀nà ọ̀dọ̀ làwọn nígbà tó ti agbára tí wọn kọ́ dáàbò ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́ wa ni kí ọlọ́run bá ní ṣe fún fẹ́yà ọlọ́run ní bọ̀dá ìyàwó ìmọ̀ àná ọ̀rẹ́ gbígbàgbọ́ máa dínkù ni ìgbàgbọ́ ṣe kí ni ó ojú lé kú ni ẹ̀rí bákan náà olùtọ́lá àgbà ó ní ìnáwó ìwú mi ló ń lẹ́bí ní ìlà tó kìlọ̀ lọ́wọ́ wọ́n ti dà kúrò wọn olùwà ni ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo àwọn mẹ́ta wọn tó fẹ́ pé tí wọ́n bá ka ayé àkùrá ìlẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n jẹ́ tùlùmùn ọ̀kàn wọn ní mìíràn wọ́n jẹ́ àtúnyẹ̀ àti àlẹ́rù àyájò tó bá tó rẹ̀ wọn létí ayé ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ sọ dáadáa bí wọ́n ìmọ̀ ọ̀nà ìgbàgbọ́ òdòdó ni yóò lè kókò nídìkù wọ́n rọ̀ bí ní yẹ́ta wàtàlúùn àti tí ó rọ̀ lọ́wọ́ àjẹ́dẹ̀ àwọn ilé ẹni wọ́n gbàrà lé tàbí ẹbí ilé ìwọ̀n wípé tí èèyàn lè tẹ̀lé ló tọ́jú lò àbí kí èèyàn sọ wípé anẹ̀múmi ń ṣe àlá tàbí kí èèyàn sọ wípé anẹ̀múmi àrìjù tó náà wọn kọ́kọ́ yẹn ẹ̀jọ́ ọba tó lọ́dọ̀ tí wọ́n nígbà yìí àwọn alábẹ̀rẹ̀ wá tù àwọn àbá àjọ lọ́wọ́ ilé ayé ọ̀làdí ilẹ̀ àmàlù náà ní ẹ̀rẹ́ sọ náà máàkì ìrìnsáyà òwe lọ́dọ̀ wà lọ́dọ̀ tẹ́lẹ̀ òmìnira lẹ́tà olówó lọ́dọ̀ lọ àyíkọ̀ ní sọ́yìn èyí ọ̀kẹ̀ lọ́dọ̀ lọ ẹ́ ẹ̀hánà bàbá wọn ní ìlú sẹ́yìn nínú àwọn àpá àríwá tó ní bàbá àti gbogbo èrò ìlú ìjẹ̀kẹ́ mẹ́ àwọn míì ní èyí ni sọ wípé anẹ́mú mi ń ṣe àlà tó mọ ìṣẹ́ pé pẹ̀lú òpó ọlọ́run kò lọ́gbọ́n lórí bàbá mi sẹ́yìn àwọn ilé ìjẹ̀kẹ́ olùsọ bẹ́ẹ̀ olùgbé lọ lábẹ́

òun náà ní wípé ìgbàgbọ́ lóòótọ́ lóòótọ́ ni máa ń lè lára ó sì léèrè ní lábọ̀dọ̀ nígbà Muhammad sọ́dọ̀ ọlọ́run àríwá sọ́dọ̀ máa ní mẹ́rin kejì wá pé àpàdà lọ bùnmí àlẹ́bí sọ́dọ̀ ọlọ́run àríwá sọ́dọ̀ máa àlẹ́bí lè ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ yẹn ni máa ń yóò nínú ọkàn àlẹ́bí nígbàgbọ́ máa ń yóò nínú ọkàn ìkọ̀ọ̀kan yìí gẹ́gẹ́ bí agbọ́n ti máa ń àtọ̀ kí ọba àtọ̀ kí ọba ẹ kí ọba tẹ́bi bí tẹ̀bá sí ipò tí ó ti kú yẹn bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ẹ̀ ti máa ń gbé o ní ti máa kúra àyẹ̀bí ni ẹ máa tẹ lọ́hùn wọ́n lọ́wọ́ ọba máa sọ ìgbàgbọ́ nígbà tó lè lọ. ó tún wà tó gbàgbọ́ máa ń tó lọ. ẹlẹ́ẹ̀kejì nígbà tó lè ju ojú wa tẹ́ni yóò sọ bá ní mu sí ọ̀dà aláwùjọ kọ́kọ́ pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ tí ọ̀rọ̀ tí ọba wọn lè kọ́ pẹ̀lú ẹrù kó fi kíni kan kó fi ọkẹ rẹ̀ kọ́ tí wọ́n fi wọ́n sọ sọ̀dá àríkà ajé àgbò ìmọ̀ràn àníkìlú ń lọ lẹ́yìn fún gbàgbọ́. ó túnmọ̀ sí ajé pé bàbá ọba láyé ilé o ó máa ń lẹ tọrọ ilẹ̀ kí ni à ń pè ní gbígbàgbọ́ lẹ̀ èyí tó ń pè tún wà bàbà

ìgbàgbọ́ yìí ó lè gbà mí ìgbàgbọ́ yìí ó lọ gbà mí ìgbàgbọ́ máa ń lé nígbà mí ìgbàgbọ́ ìdí máa ń balẹ̀ yìí gbà mí ilé yẹn ló wá bí pẹ̀lú ọ̀rọ̀ yìí àti àlàyé táwọn àbá àti yìí ẹ jẹ́ ká wo gbogbo ọmọ bẹ́ẹ̀ máa sọ yìí gbogbo ẹ̀ lé ìdùnnú torí àkókò ìjọba àtàkùn alẹ́ ti lápẹ́ olóyún ọjọ́ ibi àwọn àfẹ́rẹ́ yọ̀mọ̀ wá ń yàrá tí wọ́n tó ní ọkàn rẹ̀ tàà ní kí gbàgbọ́ yòó lè yẹn

àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sọ ọ́ di ẹ̀tọ́ àlìmọ̀ràn ti bù àwọn afọ́nìmọ̀ àtìkù bẹ̀rẹ̀ agogo ìyáàlù ìta lẹ́gẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làbẹ́lẹ̀ àgbàdúgbò níkì ọ̀pọ̀lọpọ̀ nínú ilé rẹ̀ nínú múlò rẹ̀ nígbà ayé mímọ́ àwọn ilé ha orí wọ́n gbọ́dọ̀ sí ẹgbẹ́ wọnú ilé ẹlòmíì ibi gbọ́gbọ́n rẹ̀ kí ó kó nǹkan tí ó bẹ̀rẹ̀ sí orí lókùnrin tó tó àti ẹgbẹ́ mẹ́ ìdúrà ní nínú ilé díẹ̀. ẹnu amẹ́kọ̀ọ́ náà tí wọ́n jáde nínú ilé ara wọn. kéèyàn máa tubú sínú ẹ̀sẹ̀ ara irun tí máa fi àbí ara àfẹ́rẹ́ láwùjọ ìwádìí nìyẹn ẹlẹ́ẹ̀kejì àti wúrù ní kọ́sùn láti lọ́pàá yìí. òun ni kéèyàn máa fura lọ́wọ́ ara ìfọkàn mímọ́ àti ilé. èyí sì máa pẹ̀lú orí ìwà nìyí. àpẹẹrẹ tọ́pẹ̀lẹ̀ mọ̀lọ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní gbóyin tẹ̀lé bá rẹ̀ lómi ìtọ́jú òkòrò mọ́tò rẹ̀ àbí orí ọ̀kadà rẹ̀ láwọn àtàjọ rí a tún mọ́ra wa nínú àwòrán yìí tẹ̀lé bá rẹ̀ lómi tẹ̀lé bá rẹ̀ lómi lọ́ka tó ti rí pé ẹ̀kọ́ra àpá ìbájú wọn rí ó lè sọ tó rí bí gbọ́dọ̀ ọjà yóò wá lọ́wọ́ yóò ti wá ọkọ̀ yóò ti wá

ẹni ẹwà wọlé sàlámà ẹgbó tani lágbájá ni ó ti mọ̀ pé lágbájá ni wà á tẹ̀síwá yẹn bọ́ ọmọ nípa ìlà ń wí ìjọun aláàmì ọmọ ẹgbẹ́ jókòó nípa wọlé jókòó ẹni ẹwà wọlé pé àdìsá àdìsá ìròyìn mọ̀lẹ́ sọ̀rọ̀ tọ́lẹ̀ ẹni ọ̀rọ̀ tó sọ̀rọ̀ gẹ́gẹ́ ọ̀tá jókòó ìdánwò ìrùjẹ́ ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ burúkú yìí pé nípa wọlé pé ìyọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ìgbàgbọ́ tọ́kẹ̀ bá ti ń lẹ ẹ̀dì àmọ̀ ìtọ́kẹ́ ní oòrùn kí ni ìgbàgbọ́ yẹn ti lẹ nínú ara ìgbà. Bákan náà ní pé Ádámù ìṣèkọ́rin ní Ìbàdà nínú àpẹẹrẹ pé ọkàn lé kéèyàn má gbàgbọ́ yòókì ìṣèlú mẹ́sùn. Èèyàn sọ̀rọ̀ àlá ọ̀pàlọ́ láti dáadáa òun kí irú rẹ̀ ọ̀rẹ́ dáadáa òbẹ́rẹ̀ lọ́rọ̀ adé fi òbẹ́rẹ̀ lọ́rọ̀ adé pé ọ̀pọ̀lọpọ̀ muslim brọ́dà ìlú pẹ́sàn sí lójoojúmọ́ lẹ́yìn márùn lójúmọ́ ẹlòmí ọlọ́run ọlọ́run kọ́ máa ṣe kìyàmù lẹ́yìn dáadáa pàpẹ́ ìlú tó ń fi yìí mélòó ni àdáhùn ìsọ̀lá tó ń fi ẹ̀kọ̀ ń fi yìí wà ìwọ́n tó ń kí yìí mùsàlùmá tó sọ láti bá mọ́ ebi musa fẹ́mi gbọ́ máàkì lọ́dọ̀ wọn ọba yẹn gbogbo ayé tàwa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọba ní mùsùlùmí títí ìdírun àmọ́ tó kù ń ṣe àmọ́ tó bá jẹ́ mùjìbánu sọ̀nà àlùbánu sọ̀nà kò yé wa àmọ́ yé rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn àwọn òkùnkọ̀ náà wọ́n ń tọ́wọ́ jẹ́ àlùbánu sọ̀nà kiri àlùbánu sọ̀nà sọ̀gbọ́n yẹ́ bìbà àdí rẹ̀ o lọ́wọ́ tí ó ń kúrò sọ̀rọ̀ láti báyìí sọ̀gbọ́n yẹ́ àdí kìíní àdìbà àdí ọ̀tẹ́rẹ̀ rẹ̀ ẹbí àwọn fígù ti sọ. ẹ̀ka mọ̀ kí ni àtọ́jú àdìbàmù sọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹni kọ̀gbọ́n yẹ́ àdìbà àdìbẹ́. bẹ́ẹ̀ náà ni wà àdìbàmù sọ̀rọ̀ láti ń tiẹ̀ wà àdìbàmù sọ̀rọ̀ náà tẹ́yẹ̀ bá mọ̀ mọ̀ pé ìgbúlẹ̀ kọ̀gbọ́n yẹ́ àdìbà àdí ọ̀tẹ́rẹ̀ rẹ̀ tẹ́yẹ̀ títí gbàgbé òun yóò tẹ̀kí ní ọ̀gbìn ní àdìbàdì mùsùlùmí mẹ́rin àmọ̀ àti kíni kíni gbogbo wà kéèyàn má gbàgbọ́ yé ohun tí ń ṣe àwọn fáfìlì ìmọ̀ràn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọkọ̀ ọ̀tọ̀ ẹ̀dùn kápákọ̀ ẹ̀dùn kápákọ̀ ẹ̀dùn kápákọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀yẹ́ tó gbàgbà tàgbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kódà ní bẹ́ẹ̀ nú àwọn aláwọ̀ kan tó tó kéré ẹgbẹ́ tó mọ́ ẹ̀rọ tó tàgbà tàgbà ẹ̀rí nǹkan mẹ́rin bá mẹ́rin bá dàgbò kú náà láwùjọ ọ̀fẹ́ ẹ láàbù ọlọ́run fèrè jì wọn ọlọ́run bá akẹ́tọ́ wà lókùnrin aláwùjá. ẹ̀mú jáde ọlọ́run bá fèrè jì ó ọlọ́run bá akẹ́tọ́ wà lókùnrin aláwùjá. ìgbẹ́ nu wọn náà àrò àjọ ábùlì ìbára nìyí kéèyàn má ti fi kéèyàn má ti mọ ọtí fi fi lọ́wọ́ dáadáa bákan náà àtàkàsùlù àyètàn àti wọlé ìgbà dáa. àrò àtúntàgbọ́n lẹ òun ni kéèyàn máa rojú láti mú jọ sí wa olùwàlóyìn àwọn ọ̀dẹ́bí kí tó wọ́n ìdá àkọ́ọ̀mù ìdá sọ̀dá sí wọ́n mú òkúta àlà ọlọ́run lẹ́nu àwọn ọ̀dẹ́bí kí yẹn tọ́ba bẹ́ẹ̀ lọ kírun tòròdú tòròdú yìí. ara rẹ̀ wúrẹ́ ni bákan náà ní kò sọ́lẹ̀ inú èèyàn máa sí ìjọsìn gbogbo ògbà fọ́kẹ̀lẹ̀ máa fún kékeré inú rẹ̀ máa tó láti ṣe láti ṣe ìjọsìn. nẹ́ẹ̀fínà oníwálà àti sàdúrà oníwálà gbogbo wọn la jókòó yìí olójú ẹ sọ́dọ̀ àti àwòrán yìí káàtó pété rọ̀lẹ́ yìí òun ní lọ lé sáwọn bàbá ládùúgbò yìí àdìgbàrò báyìí ní ilé ẹ̀fọ́ àti ara tíráfìlì máa ń òun náà ni bákan náà èyí tó wá lágbára jù olùkọ́ máa ta kọ́ra lẹ́gbẹ̀ẹ́ yẹn kí èèyàn máa ń ní kílẹ̀ pé ẹ̀ sàánù ìlàpá ayé àti wọn ń kà yẹn pọ̀ lábalára rẹ rárá tọ́lọ́ ní ká sọ ọ́ lè lù ìmọ̀ rẹ̀ yìí. Bẹ̀rẹ̀ àwọn tó ń pìlì mọ́ nìyí, wọ́n ti ń di ayé àjẹ́. Kọ̀nàtọ̀ lára rẹ̀. Wọ́n ti di ayé àlérí ọlọ́run, kọ̀nàtọ̀ lára rẹ̀. Wọ́n ti di àdéhùn kọ̀nàtà. Àwọn àjọ ápìlì mọ́ ní ẹ̀nà àbá pé ẹ̀rí. Ọyẹ kémi àti ìpàdé ọ̀sán tó ti lábala bẹ́ẹ̀ yẹn o. Bákan náà ti di àdébọ̀bìlà. Káyìn náà, pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ọlọ́run ọba tó lára rẹ̀ ga. Nìyí kìíní nípa àti máa rántí ọlọ́run ọba wọ́dù àìní bákan náà àti máa gbàdúrà kéèyàn ọpọlọpọlọ ń bá rẹ̀ ọlọ́run ni wọ̀lá ẹ̀mí kòró nà lọ́ha ìlà àkọlílà ọlọ́run lọ́pẹ́ yẹn wọ́n yìí sábà rántí ọlọ́run ọba ìgbìyànjú yẹn o inú àpẹẹrẹ inú àpẹẹrẹ bákan náà bíbáwí ìmáàlì òun ni kẹ́yìn kan máa bẹ ní ẹnu ẹ̀gbẹ́ kan olúwa jẹ́dálẹ́gbẹ̀rẹ̀ kọ́mọ́bí wọ́n fẹ́ràn ẹ̀dẹ́ kan àlejò àwọn ọmọ lẹ́bẹ̀rẹ̀ ọ̀hún rẹ̀. àtẹ̀rẹ̀ fọ́ọ̀tù wọn kọ ọ̀hún tó ń tóbi ní. àlejò ní ìlú àwọn bẹ́ẹ̀ láàyè àlùkù ní màrúfà wọn ní dáadáa táwọn ọlọ́kẹ́ wọn. wàlá yóò fi òun kàrà wọn ò ní kọ aburú nínú ọkẹ́ wọn. èèwù sì sẹ́yìn ni wọ́n bá ní wọn ò tẹ̀lé kẹ́lẹ́ wọn ò tẹ̀. wọn lọ́jọ́ bí àbá oníkùnrin níkọ́ nínú ìsọ̀ máa tí bàbá ti bá ya wò wọ́n yóò sá yóò sá àmọ̀ ìlà àwòrú yàmù yàrá di. abáàlọ́ ọkọ̀ ìdàrú ni ọ́ ẹnìkan òun ni pé hábìdì yóò máa bínú ìlà máa tí bàbá ti bá ya wò tó máa fi ẹnu kan ìjọba náà ìjọba ń bẹ̀wò lẹ́sẹ̀ máa bá jẹ́ ìjẹ́bí báyìí. àti mí náà èmi tí ẹ bá gbà mí pín wọn máa ń bọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìbára rẹ̀. àbá ni wọ́n ní ìlànà ìsáàmù ìyáwó wúlà ní àrá yìí. wọ́n wá fún ọlọ́run bá bẹ́ẹ̀ máa ẹgbẹ̀ẹ́gbẹ̀ ọlọ́run ọba lẹ́nu yàrá ìkòyí ní. ìjọba tó rẹ̀ ìjọba ìgbòkè ẹbí ọmọ tó wọ́n lu ọmọ rẹ wọ́n lu ìyá rẹ ọbẹ̀ wulẹ̀ ọba bẹ́ẹ̀ lọ rẹ wọ́n fẹ́ bẹ àwọn kẹfẹ́ kẹfẹ́ lọ kẹfẹ́ fún ọ̀rẹ́ níbí ládùúgbò yìí ọlọ́run rẹ ti ṣe kẹfẹ́ lọ́dọ̀ tó kí wọn ọ̀rẹ́ tó ìfọ̀kọ́lẹ̀ òtún tẹ̀lé rárá pàpẹ́ náà inú rẹ̀ gbogbo òdòwò ilé ìta wà fáà òun ní kéyìn onífẹ̀ẹ́ pé òun olùfọ́sà ti dé ohun àbòmí wọ́n sọ èyí tó máa wà níbẹ̀ ìjókòó lájọ́kòó lága yìí nínú wọn bá ń bọ̀ wá yọ̀ọ́ kọ́ tó lọ fẹ́mẹ̀ yẹn owó sí ìgbà kan wa àti ìdíjú àgbọn ẹ̀yọ́ ọmọdé máa wọlé máa ra àti ìlànà ìṣẹ́lẹ̀ yìí ta àgbẹ̀rẹ̀ lọ ẹ máa wọlé máa ra òní wá sí ní ó ní ẹ̀rọ dákọ̀ rẹ̀ ṣé ẹ̀rọ ní wọ́n dákọ̀ yóò wá sí òní wá sí báyìí báyìí kó lòwó lẹ́yìn ní ìgbọ́n òní máa fi yẹn ìgbàgbọ́ ni pé kọ́ ọgbà tó lọ ọ̀rọ̀ fi yẹn lọ́ọ́ ilé ìlú ọ̀yà ìmọ̀ yẹn ni tó fi ní káàkiri tó kó wọlé yẹn ọlọ́ọ̀lá níbi wọn kò sí fi yẹn. bẹ́ẹ̀ eré wọn sọ ní máa sàmẹ́dà ọlọ́run ọba ní máa sáré wọn mẹ́ta àwọn afọ́wà ní ilé ìlọ́bẹ̀ rẹ̀ wàhálà tó tó ṣe ìrìnàjò àtìmọ̀dé àrí ó ní ìjọba láì tó lọ́mọ àárí yóò tó wọlé ìjọba yìí tó ìwádìí ó jọba lóko bẹ́ẹ̀. àpẹẹrẹ ni fún ìdúró ni lẹ́gbẹ̀rẹ̀ àpapọ̀ yóò ní lórí. Lọ pé kí wọ́n máa jẹ wọn níbi èdè ibi tó lè bí nínú wọn. Ìbẹ̀rẹ̀mọ̀ bàkà náà. Inú rẹ̀ ní kéèyàn lè wá àdúrà yìí lẹ́nu rẹ̀ máa lòó lọ́rọ̀ lọ́wọ́. Tọ́mọ wọn sọ tó ní èdè nílẹ̀. Bí ó jẹ́ ní gbogbo yìí, ẹ má kí wọn àwọn ti gbé kí ló gbé àwọn ti tẹ̀sí kẹ́yà lọ́dọ̀ lọ́wọ́ ìwọ́lẹ̀ tó ń lọ bí wọ́n yá ọ̀rọ̀ gbé ìwúrẹ́ tó ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ọlọ́run ni ara tẹ̀ wíṣọ. ẹ̀ bákan náà inú rẹ̀ ìgbọ́rọ̀ ìgbàrú inú nílé ọkàn òun ni kí o dáadáa kí ẹ bá ti mọ̀. tó ti kí ní ìyẹn náà má kò ní kéré rẹ. wọ́n á lọ rìn sí náà àlùmọ̀ àrùn fi ṣe yà kí èèyàn má fún dáadáa fẹ́ lákàtò. lábàlá bí ní ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ náà lára bọ́lá lọ́wọ́ bá wọn. láwọn ìgbà tí wọ́n bọ́lá lọ́wọ́ tuntun wọn. àwọn ọmọ ìgbà ẹlòmí ni àwọn àgbọ̀ sọ ẹlòmí ni wọ́n ti ń wá lọ́wọ́ ní ìgbà bọ́lá lọ́wọ́

sàmọ́ra lọ tó lọ lọ́wọ́ ayọ̀ kájọ́ kò bìlà o ìpínlẹ̀ tà dé ní ìpínlẹ̀ lọ tó lọ lọ́wọ́ ọ̀hà àkókò àlọ́ tó ní ìdílé ẹ̀rọ àti ìdíkàlọ́ lọ́dọ̀ dáadáa àlejò àwọn yẹn méjì kan wá àlejò àwọn méjì ẹgbẹ́ wọ àmẹ́yìn wá láyé kọ̀ọ̀tà ìlú lọ́rọ̀ ẹnìkan jókòó súnmọ́ bí aláìbá ní ẹ̀rí èyàn ní ìdáni ọlọ́run ọba ń níbẹ̀ ẹnìkan ní wọn ọlọ́run ọba ti sùn lọ́tọ̀ ọ̀hún ọlọ́run ọba ti sì nẹ̀fẹ́ nìkejì lọ́jọ́ ọlọ́run ayọ̀ ọ̀fẹ́ yàmà ìwọ́n bá yẹ méjì ní ọlọ́run tó ní ọgbọ́n ti pẹ̀lú ìjẹ méjì ní ọlọ́run ṣe ní ilé ẹ̀dín náà tó wà sí wọ́n àti ẹ̀yà àlọ́ ọgbọ́ kọ̀yẹ́ ọjọ́ yìí pé méjì ní àwọn àlọ́ ṣe ìdáwà ara pé nígbàgbọ́ ti kí ni o ọ̀ṣẹ̀ òun lẹ́yìn ẹ̀ bákan náà nínú nílẹ̀ ọ̀fẹ́ òun ni kéèyàn ọmọ wọn rọ mùsùlùmí nípa ọ́nì nínú ẹ̀yà ara rẹ̀. mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí ọmọ ọ̀yá rẹ̀ wọ́n ní ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ sí kó o ti ẹ̀ka náà kó o ní ìgbàgbọ́ tó wù. ara líle ọ̀gá òun náà ni lọ́bẹ̀rẹ̀ ní pé kéèyàn máa tún ìjọmọ ìyáká yẹ nítorí sàràwá ìjọyà òun ni ayé bàbà fẹ́ olóṣèlú bàbá pẹ̀lú tó ń lórí ìlú kí ẹ̀rọ tòká nítorí sàrà wà tuntun yà lójú ọ̀nà. àbúrò náà lẹ́nu ẹni tí ń tó pẹ̀lú nítorí ọ̀yá tó bá láàrin wọn àjọ àwọn àtàwọn ilé rẹ̀ wọ́n lọ ìsìláàmù ìmáàlì. ó ní aṣọ aṣọ ìfẹ́lọ́kùn bẹ́ẹ̀ kò sí ìdàgbẹ́sẹ̀ wọn. aṣọ ìdàgbẹ́sẹ̀ wọn kí ẹ̀rọ wà fara dáadáa ìyàwó àkúkà ó. ọlọ́run ọ̀sán bá ní ìyá ọmọ rẹ wà àwọn àbẹ́bí wọ́n sì ní ìṣọmọ lẹ́sìn yẹn wọ́n lágbára lọ́dọ̀ ọlọ́run bá ju ìṣọmọ rẹ àlórí lọ. ìgbésí àpàdé lórí òdodo ẹ̀rí sára rẹ̀ òun náà ní pé ìwọ́n obìnrin òun burúkú ń dà láàmú. òun fún ìrìn òbí bàbá mi o nínú tó àbá rẹ wọlé tuntun ẹ̀rí àbúlá olùkọ́ lọ́wọ́ lọ́tọ̀ ẹ̀rí ìjọba mi lọ́wọ́.

nínú àwọn ètò ẹgbẹ́ fúnlù àkọ́dúnmú láìlà àìlà àrọ́lá àìwọ́lá àìlà àwòlá ọ̀jẹ́ tí ìyàwó ọ̀jẹ́ tí ó ọ̀jọ́ ti láàrin nígbà tó ní ẹ̀yìn òfin lẹ́yìn ọmọ ọmọ kò sí tẹ̀lé ọkọ bí torí tó torí sí ọkọ rẹ̀ fẹ́ sí ìyàwó kejì olówó ọ̀sán fún òun fáwọn lọ́sìnà lọ́sùnláta lọ́mbà ọmọ ẹ̀dà lọ́sọ́ ọmọ òfẹ́ tẹ́ẹ̀bì ìgbàgbọ́ níwò ní lórí lọ́fẹ́ méjì ìkàrọ mẹ́ta pọ́yọ́pọ́ ń parí kò lè nípìnlẹ̀ kò lè láti ẹ̀nà ọlọ́run lọ. sọ́mi nígbàgbọ́ nìyẹn tí ẹ lọ lọ́sọ̀rí ọwú ọ̀nà ọ̀kálẹ̀ sọ ìdí ilé nítòsí wọn ní. àbí obìnrin lọ́sẹ̀ tó ní owú wọ́n fẹ́ yàwó kejì lẹ́wọ́n obìnrin yẹn bí wọn ó ti pòmí gbóná ọ̀tẹ̀ àti gbogbo títọ́ kọ́rọ̀ yẹn nígbà ní ẹ̀rọ ọlọ́dún tó tóbi yẹn ọba gbéga ya rẹ jẹ owó ọkọ ara rẹ jẹ olúwa ọkọ ọkọ ọmọ rẹ jẹ ọba ìdílé rẹ jẹ ìgbàgbọ́ náà ní ọ obìnrin tí ń lọ lọ́ọ̀bù tọkọ rẹ jẹ gọ́ọ̀mẹ̀ntì gbogbo àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ mi àwọn tí kún mọ́tò lọ́tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sì ẹlẹ́yà ìbára ọ̀fẹ́ jọ ọkọ rẹ sùn ní ẹkọ́ pọ̀ sí bí òtún àwọn olóṣòwò akọ́sí kúrọ́ yẹn pé àá àìsàn ní ìgbà ọ̀rọ̀ àwọn tó ní ọ̀rọ̀ àwọn ní ìlú tó kọjá àtìkọ ọlọ́run àwọn tọ́wọ́ jẹ́mú ọ̀rọ̀ kiri ọkọ ó ti jẹ́ ìyàwó rẹ̀ lòdò mọ́tò lájọ́ yìí tó gba ọ̀rọ̀ bí ìdúró ti ṣe kí ni wọ́n ti lòdò mọ́tò ìgbàgbọ́dá ọkọ wọn ní bẹ́ẹ̀ ni kókò ní ẹ lóṣù gbogbo àwọn tẹ́lẹ̀ náà lòdò yẹn wọ́n lọ gba lóòrùn owó òrùlé wọ́n lọ gba wọ́n bọ́ sí sálárì wọn bá ti dé ìwọ́n mú lọ ní òkú kan náà wọ́n yọ owó wọ́n tó ní ìdíwọ́. pé àkọọ́lá ìdọ́mẹ́ta fáwọn ọjọ́ ọmọbìnrin à ẹ̀gbọ́nbẹ́rẹ́ à lọ ọkọ rẹ tó ní báyìí bá báyìí bí owó èdè wọn náà bá ọ òun dàbí ti kú ọlọ́wọ́ bá ọ ẹ̀gbọ́n lórí ìpínlẹ̀ yẹn títà wọn bá bà tí wọ́n sọ fún ìbáwọn òdòwò yìí. akọ́kùnrin ìgbàgbọ́dọ̀ mi. ilé àwọn ilé tó gbogbo wa máa tó kọ́ yìí àwọn àfà wọn ní lórí àìsàn yà á gbára kalẹ̀. bá a ṣe rí yìí tààjọ́ ń bá ara wọn ṣe yí o ẹni bí ti sọ̀kalẹ̀ nínú rẹ o. torí pé ìyàwó rẹ̀ ló ń sáré lọ́wọ́ sí kọ́ńtò rẹ o. lọ́jọ́ pé màá wẹ̀ lómi yìí ta ẹ máa wẹ̀ lómi pé mọ̀ ṣe àlá ọ̀mọ́ bàrá o aṣọ àtẹ̀wò lọ́sẹ̀ ṣé muhammed yìí nípìnlẹ̀ nígbà tó àjọ pẹ́ àjọ pẹ́pọ̀ yé tó múra dáadáa ìjọ lọ dáadáa ìní lọ haram haram ó dúró sí àná lọ́wọ́ ìṣẹ̀ fẹ́yìn lọ́wọ́ yìí tó. Ìyá ìgbìmọ̀ ìyẹn lọ́dọ̀ tó ń ju ọdún yìí. Wàhálà ìjẹ̀ bá ti dèrò amú yọ̀ ọ̀rọ̀ sùn àtọ̀lẹ́kẹ̀wárí ọ̀tọ̀lọ́tọ̀lọ́kọ̀ọ́lọ́fẹ́ tọ́tà àbáyọ ọ̀rọ̀ tí wọ́n fi wọ́n mọ́ ebi wọn mọ́ lára ọtí èyí ẹ̀rọ bí èmi ebi tó fi yọtọ́ bá rẹ̀ lóde kí wọ́n fi fọ́ ọmọ fọ́ ara rẹ̀ àwọn alẹ́ wọn àwọn òkú yóò ẹ̀dí wọn tẹ̀sí lórí lórí àná ṣùgbọ́n ní ẹgbẹ́ ìwọ tẹ̀sí lórí mi kí wọ́n tẹ̀sí lórí mi lára ní ọ̀rọ̀ gbẹ́gbẹ́ kí lára kí àbá àyà ilé àná òfin lọ́dún gbogbo fẹ́ràn ìwọ́n wọ́n ìwọ́n ìwọ́n ìwọ́n ìwọ́n ìwọ́n ìwọ́n

àbísọ̀rọ̀ lórí àwọn aráàlú amúdíró bẹ́ẹ̀ ọba adéjà níbi ìpín ọlọ́ọ̀bá yàrá ní ẹ̀kúnú nàrà àmọ́tàrọ̀ pítà lẹ́rù pàtàkùn nàgbà yàrá màá yìí ṣẹ́ kan fi àyà dìbò yàrá ọlọ́wọ́ láàfi o ewu ta fi fún wọn lásìkò yìí pé gbogbo sílẹ̀ tó ọba ṣe òní ní ju tó ṣe tó dùbọ̀ yàwó rẹ̀ lọ lọ́ba ìwọ kẹ̀kẹ́ ìdílé lórí wọn. ìgbàgbọ́ ká dúró lórí ilé ọ̀rọ̀ fún wa. eléyìí òun náà ni ìwọ tó jẹ́ bákan náà èyí tó fẹ́ ìlú náà òun ni bí ọ̀pọ̀lọpọ̀ ló ti so wọn ayé ọ̀pọ̀lọpọ̀ ti so wọn ayé o ọ̀hún kálukú ti ní ìgbé ayé tó gbá pé mo fẹ́ tẹ̀lé bùrọ̀dà lẹ́gbẹ́já. ọ̀dà wàjà ọlọ́run gbé kó ní ká lórí ìbò àmọ́ nítorí tó rẹwà lọ́nà òun jẹ dáadáa ń jẹ iye ojú ojú ń fìyàwó màálù lọ pa. ọ̀rọ̀ àwọn ẹ̀yọ́ máa fẹ́ fìyàwó tí wọ́n ti wàhálà ti pa màálù káàkiri. àdàpọ̀ àwọn ẹgbẹ́ tó mú un ọ̀rọ̀ ẹgbẹ́ wọn wá gbà wọ́n bá ń lò sí sí àwọn ọ̀dọ́ tó lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn eléyìí àwọn ènìyàn máa jẹ́ ohun tí wọ́n máa jẹ́ tí ẹ bá dé jìnnà láwùjọ àwọn àbá ìmọ̀ ìrọ̀gbọ́ ọlọ́run tí wọ́n máa ṣe gbogbo ara o. bákan náà tí ẹ bá dé jìnnà kọ́ máa kọ́jà àwọn irun ni wọ́n máa ṣe gbogbo ara rẹ̀. bákan náà tí ẹ bá máa wá ìmọ̀ ìmọ̀ ìfún ọ̀lẹ̀ láwùjọ wa. àrà tí wọ́n máa fi kíkà bọ́ máa lẹ òun náà nìyẹn. àwọn àgbàjọ sọ wọn ọ̀rọ̀ lọ́dọ́ inú rẹ̀ òun náà ní àwọn ìṣèjọba ọ̀pọ̀lọpọ̀ ó ti ń gbọdọ̀ mú ọ̀nà méjì ọlọ́wọ́ ọ̀dọ́ mọ́ àwọn àǹfààní ara àtẹ́rẹ́ tí tó gbàgbọ́ lé òun ẹni pé ọmọ àròjọ ti bá ti mú ọ̀nà ìlànà ìlú ìlú òdòdó ìwọ ọ̀pọ̀ ní ìsàlẹ̀ tó wà mọ́ àlẹ́ àlẹ́ gbogbo ògbà àlẹ́ ìtàkùnjọ mọ́ṣẹ́kì àlẹ́ ìtàkùnjọ mọ́ṣẹ́kì ọ̀kan máa sọ fún gbogbo ẹni tí bá ń yẹ̀wò ẹ̀ títí tọ́lọ́ ọ̀rọ̀ ti àlẹ́ ọ̀rọ̀ àyà sí mọ́ gbogbo alàbà ìrìn olúwa lọ́sùn fún ẹni tí ń náwó rẹ̀ màláìka nígbà tó wà náà gbogbo ẹni tí ń náwó rẹ̀ síbi ìtọ́lọ́run báwa fi àrùn ọ̀gbogbo ẹ̀ bẹ́ẹ̀. èkéjì wọ́n máa tètè aláhùnmá àti ìgbóhùnsìgá kálàfà ìyẹn ọlọ́run bá ní kó pa ọ̀gbẹ́ tó tó wọ́n dòwó tẹ̀sí ọ̀nà. ṣùgbọ́n yẹ kí àpẹẹrẹ nígbàgbọ́ lẹni tí wọ́n gbé kájá sí ọlọ́run tó ti dó lọ́wọ́ wá nìyẹn. ṣùgbọ́n látara báyìí ká mójútó nínú wọn yàn ojú ìlú tó gbogbo ta gbọ́ yìí. nínú obìnrin àbáyọ owó obìnrin ìwọ bọ́dà ẹ̀yin olùgbàgbọ́ lòló ti dín. alábàbọ̀ mẹ́ẹ̀ kàmá ronú sí ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ àlùfáà kẹrin kàmá ronú sí lọ́sọ̀lọ́sọ̀ ọgbà yóò máa là wá kó kì í sí gbàgbọ́ máa rẹ̀. olùwàlọ́sọ̀ fáyọ̀ àmọ́ من القرآن ما هو شفاء lójú ọmọ ajẹ́ òògùn ló ti máa jẹ́ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn táyé àwọn ìgbàgbọ́ òdodo. bákan náà ẹlẹ́ẹ̀kejì èdè kéèyàn ọmọ nígbòrán náà sí gbogbo ọlọ́wọ́ bá nínú ọkàn rẹ̀ pàpà jùlọ kí ọmọ ìgbà ògbò ọlọ́wọ́ káwọn ọmọ ìgbà ògbò ọlọ́wọ́ owó kọ́ tọ́nà ọba pèlà rẹ̀ ó ní pàtàkì ló pèsè ayé ògbò ọlọ́wọ́ rẹ̀ àwọn ètò ká mọ ògbò ọlọ́wọ́ ọba yóò ṣe gómìnà wọn balẹ̀ owó náà wá kí ọlọ́wọ́ ló ń kò wọ́n jẹ́ ìdíkùn yóò àgbọ̀dúrà ọmọ tó ń wá ẹni tí ń fún yẹn òun lọ́wọ́ bá àánú tó wá ẹni tí ń fún yẹn láàyè ọ̀la tí ń fún yìí ká lọ mọ ọkọ̀ ọlọ́wọ́ bá dáadáa bákan náà inú tí àfihàn lórí àbáyọ títà kó o máa lé fún tọ́lẹ̀bọ̀ ẹ̀yìn ìṣọ́ yìí ọlọ kó ìmọ̀ nípa ẹ̀sìn ẹ̀rì tẹ̀lé tó bá nípa ẹ̀sìn yóò ti gbọ́ ìlú báyọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ tó náà ga ọ́n yìí náà yàtọ̀ àlọ́ àmì ìbáraẹni ní kólàmà dábàtà àwọn tí ń tọ́lẹ̀ ọlọ́wọ́ ọba nínú àwọn ẹlú ẹ̀ àwọn ẹ̀ làwọn àbáwọ̀ bákan náà hálùkọ̀ àlùzùmọ̀ hálùkọ̀ bẹ́ẹ̀ káma lọ́dún ọdún sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo ọba kéfẹ́ ti wá àti tó gbẹ́nu ráyé yọ kéfẹ́ ti orí tó mẹ́ẹ̀ kò dúró ọmọ ọgbọ́n wọn ká o kò dúró wákàtí olùsí kò dúró ebi tó gbẹ́nu ọmọ ọgbọ́n àwọn àwọn ìjọba kò yẹ o àmọ́ gbogbo ọba wọn ti ń gbẹ́nu kàlẹ́ńdẹ̀ èèwọ̀ ní kọ́ máa gbọ́ máa gbọ́ àti gbogbo ọba ní ìran ní gbọ́ wọn ní ìran màlékún nínú ọ̀rọ̀ náà wọ́n bí ọ̀rọ̀ rẹ̀ yára bákan náà ni pé ìpìlẹ̀ sọ́run ní ẹ̀rọ àwọn ìṣọ́ yà ká máa ṣiṣẹ́ tó pọ̀ ìpè dáadáa lọ́pọ̀lọpọ̀ kódà wọ́n ní eléyìí ọwọ́ nínú àwọn ohun tó tóbi jù nínú tí èlé ìbèrè ojútùú sí ilẹ̀ ọkàn ọlọ́run sọ fún àdébà ọmọ ìgbé pọ̀tàríwù ìlànà ìṣúra kìnìún ọ̀kíkù ẹ máa sáré orílẹ̀-èdè lọ síbi àforíṣìṣẹ́ ọlọ́run ọba yìí وجنة أتلوثنا الجنة عجو السماوات والأرض بكورة إجابورة وتسلع كده bákan náà ètò ìmọ̀láwọ̀ léyà ká tún wọ́n ká máa kó lọ́rọ́ ọba yẹn ní gbogbo ògbà ní gbogbo àsìkò ká máa fi súnmọ́ àwọn àbájọ láàrin dáa bákan náà àlùmọ̀dá àwọn àbájọ lẹ́yìn àbáwọ̀ sọ̀rọ̀ yà wọ́n yẹ kí yọ̀ ọ́ ta kú lórí pé àdéfẹ́ ìṣe dáadáa nìkan fẹ́ máa ṣe. wọ́n fi àdébọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀sọ́lá wọn ni wọ́n ti ilé ìwé ayọ̀ àbáyé àhábò ilẹ̀ náà ilé òun lọ́jà lọ́jọ́ ọlọ́run kí ló ń sọ ànábì ní àdìwọ́n wà wọ́n ní kọ́ńtà. ànábì ní pé dáadáa sí ìyẹn máa ń ṣe sí lọ sí òdúró wọ́n dàbí sẹ́yìn òkè lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ àjà ọlọ́run láti máa kírun àti máa sí àìsílé lẹ́yìn àti ẹ̀rọ ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ́ lọ́kẹ́rẹ́ ẹ̀fẹ́ ẹ̀ tẹ̀lé wíwù ló ní ìlà àdá iṣẹ́ ìjọsìn lọ́wọ́ bá ní káṣe àwọn wọn lórí rẹ̀ rẹ̀ olórí rẹ̀ olórí rẹ̀ ọmọ ìgbẹ́ ọ̀fẹ́ tó bá ti mú àwọn tó tó máa ń tẹ̀lé olùgbé tí ìsìnkú àlùwọ́ ti mú ẹwà bí yọ lójú ìjà ìjọba nínú. dáadáa ó ti ẹwà tó wá mílíọ̀nù àwọn ìyàwó mi wò rí wọn àwọn ìyàwó mi wò rí wọn mo gbé ní ọ̀rọ̀ kan ilá ilá ilá òfin ọjọ́ mi ọ̀rọ̀ sí lọ́jọ́ kan ìrọ́lá fẹ́ ìrọ́lá fẹ́ lè yẹ̀bà ìwò òyìnbó bákan náà ní pé àyẹ̀kì náà ń fi ìdíje ìgbọ̀wò bí wọ́n bá bàbí fún wa ò sábà rẹ̀ ti kú bí ẹ̀ bá rẹ̀ ti kú ìgbàgbọ́ máa ní lùtọ́ àdébọ̀ Muhammad sọlá ó ní àfihàn ìdíje ọ̀rọ̀ náà ìyá rẹ̀ àìmọ́ òtún náà kí ni òde kú àwọn àpò àti nínú tí máa kí títà lágbára sí àwọn àti ikú wà. bẹ́ẹ̀ àtàbáwòrán máa rẹ̀ àyà bèrè kàwéyà inú tí ó ṣe kù àbọ̀ ní àbá ìyọba tó kéde omi ìjẹ̀lẹ̀ láyé ìbàdá òtọ́nà tọ̀nàkúùdù ni a wà máa bó ń fi taná lẹ́sọ̀rọ̀ fi há wà lámá alẹ́mú ánà àlẹ́ ìgbàbẹ̀rẹ̀ ayé wà tọ́nà jáàlú wá lójàdá wà sáàrù tọ́lẹ̀ alẹ́ àmàlẹ́ bí àhàtó kùnà ó ní àwọn àwọn ọ̀rẹ́ ìdílé láàrin ìbáàdà fúnra náà ó ní wọn tó máa ń gbà ó ní àwọn ẹrú kan ẹrú yẹn kọ́ bí ẹgbẹ́ làkà ìfẹ́ lára wọn gbogbo ẹni tí ìbá tí mo ń pa ayé yìí kò ní làkà yìí wọ́n ní wọn ń pa ayé tọ́lá kú dùn nìyá bàbá wọn wá pa wọ́n fẹ́ ya wàhálà ìdààmú dàbò ti bẹ̀rẹ̀ ayé.

àwọn ọ̀sìn wo ayé ìrìnyà ló wá lókè àdá wà ta àbú tó wá sọ ayé yẹn gẹ́gẹ́ bí èdè odò ọkọ̀ ojú omi títọ̀ ibi táwọn lọ nìyẹn o àwọn omi ilé àtọ̀ tẹ́tẹ́ o wọ́n wá sọ ní èdè ogun tí wọ́n máa jábẹ̀ lé kí wọ́n sọ ní èdè ogun yẹn sọ́ọ̀lì alẹ́ àbáàlì ìdíyàn tó bùnà wọ́n sọ sí dáadáa iṣẹ́ rí láyé wọ́n sọ ní ojú omi ó ti yẹ kíni àti ẹ̀ kájọ sí kíni kájọ rí òun náà nìyẹn pàtàkì ọ̀sẹ̀ ọlọ́run òdodo eléyìí ọwọ́ nínú tí ó lè mú wa o bákan náà tàbí ìwòrán bá ti láà kí ó rẹ̀ sá máa tọ́ àwọn àyè ẹ̀sìn ọlọ́wọ́ abalẹ̀ àwẹ̀ hajj mọ́kà gbogbo ẹ̀bẹ̀ kàmàkọ́lé bákan náà ẹ̀wáyìn wàhálà sábàtò náà ẹni tí bàbá rẹ̀ bá lágbára dáadáa yọ̀ọ́ máa tójú ojúmọ́ yọ̀ọ́ máa bèèrè ìdíwò ìṣẹ̀lẹ̀ ní ara rẹ̀ látàárọ̀ bí ẹbí tó yìí ṣe lò wí. èèyàn mélòó ràn lọ́wọ́ èèyàn mélòó lẹ́bi ẹnu mi bá tẹ̀ lé èèyàn mélòó ní ọ́fíìsì mi lòdì mọ̀ ọgbọ́n mi bá ọdún máa rẹ̀. máa fi sí ìwà ara rẹ bẹ́ẹ̀ nínú àwọn nílò àkáyè wọ́n sọ yín pé kí ni àlèkẹ́ yìí tú màǹdára rẹ̀ lọ́sàrú wàá nílá lè máa bá rẹ̀ lò onílò àkáyè ìdá òun náà tó mú ẹ̀mí ara rẹ̀ wọ́n lè tẹ́tí tẹ́tí báyìí.

اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون olúwa ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀fẹ́ ọlọ́run bá ọ ẹnì kan kí ó sì máa wo kí ni yóò sẹ́kù fún ìjọ gbọdọ̀ àìjẹ́ àmọ̀ èmi àti ẹ̀jẹ̀ àjọ̀rọ̀ àmọ̀ ọ̀dà wọn ti ń wò ìgbésí ayé ọmọ àti kíni o ìgbọ́ ìgbàgbọ́ yẹn yóò máa dàgbà sí inú ọkàn bákan náà ní wípé níkẹyìn ẹyẹ kàmàkẹ́lọ́ ọwọ́ níbi àdúrà ṣé àwọn olóòdì kan láwájú ibi ọlọ́wọ́ ọba ló ń fún yẹn láyé ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ o ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ o yóò fún àwọn ọlọ́wọ́ ọba òní fún yẹn nígbà tó àbẹ̀jọ́ lọ́wọ́ bẹ́ẹ̀. ọwọ́ àmà abẹ náà mú ọ̀rọ̀ ti wá bẹ́ẹ̀ àdébí tí wọ́n lójú kòkòrò nínú àti wọn kàlẹ́ kan wípé ìgbà tó máa ń yóò kó lára yóò gbogbo bá a ti ń pàdé ló ń tó rá bá a ti ń pàdé ní àlàkọ́jà wa bá wa ẹlòmíì ti ká sọ̀rọ̀ wọn ní o àtàlẹ́bí ìta o ìrùnbọ́lẹ̀ ní ìta ìwọ́n tí ń bẹ lọ́rọ̀ ẹgbọ́ ọgbúrò ọwọ́n ní ìdíkà tẹ́lẹ̀ ọ̀dáyà àmẹ́bì ni ẹ̀rọ tẹ́lẹ̀ ọ̀fẹ́sì alọ́ láàrá áyùjá ti dà ní ìmọ̀ràn bí ìwòlódógún ẹ̀rọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá àwàdà ẹ̀dì àdúrà ìpọ́lọ̀wọ̀ ọbọ̀rin ni àti ẹlọ́wọ́ báwo ìgbàgbọ́ ó lọ́wọ́ lọ́wọ́ àbẹ̀wò àtọ́lá àgbà fún wá sínú àwọn tíkàtọ̀ lórí níwájú lọ́rọ̀ ọba dákọ̀ọ́rọ̀ àrùn tí ń tó kálukú wá kí nípa àgbéṣe ayé ìtọ́jà mọ́tà làwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba o yẹ wà padà síbi òdodo nígbà tó owó lórí di àlàkọ̀ọ́rọ̀ ọba olóògbé rẹ̀ wọ́n làkàwọn ẹ̀wọ̀n àkúwọ́ta ìlànà ìlànà ìlànà.